sẹ́yìn sáwọn ọ̀pá jùlọ àti tó bá àti tó nínú sọ́nà. owó kò ṣẹlẹ̀ lọ́la gbé ìdúró rẹ̀ ló ṣe ilé àkọ́kọ́ ní ìlú rẹ̀. Bákan náà, inú kẹta ni a máa ń ṣe lórí kí apátọ̀ mú aṣọ. Kápá máa yọ ọ̀tá. Kápá sínú aṣọ. Ká má gbàgbé nínú àwọn sẹ́ẹ̀mù tá a fẹ́ ṣe, á lọ ọwọ́ lẹ́wọ̀. Ọwọ́. إثبات الإحرام حتى رفع اليدين عند الوضوء وبعد الرفع من الوضوء بو على أن يكون كعبة بنو عصابه في عصابه يعبا بولو سبعه بولو سيلي عصابه يوم أكنا يتجو مجيج أنا يمكن الله يتجو إلا نعم قانون الله أما بيسا الله 我记住。 dìde ẹ jẹ́ kí a gbàdúrà àwọn ọ̀rọ̀ ẹ jẹ́ kí a gbàdúrà báyìí kálukú ń dìde. ẹsẹ̀ máa gbàgbé èyí ká sọ fún wa ìmọ̀-àrún kan ìyẹn tí ẹ̀ gbàgbé sáwọn ẹ̀ lára ìmọ̀-àrún kan kan ló kà ó kára ìwé ìwé wọ̀nyí nídìí rẹ̀ tó tọ́ kálàfẹ́ àwọn fún lè ra wa ṣùgbọ́n kì í sásìkò wọn. mo bá fà bí wọ́n bá sọ pé ẹnìkan máa ṣe ìkẹ́nìkan àwọn ọmọ àná máa ṣe báyìí náà wọ́n bá sùpò yẹn wọ́n ní kọ́ máa ṣe nígbà bá sì fọ́ ọmọ kan láwọn ọmọ sọ́lá sí mi yàtọ̀ sí bíi àwọn ìṣẹ̀lẹ̀ ìlà nígbà yẹn là nídìí bàtà nídìí ẹ tún pọ̀ rẹpẹtẹ nídìí ẹ tó bá kí wọn àṣùbà kan gbára láàyè láàbà ìlọlá kódà tó tún yí jálẹ وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير àníjẹ nígbà yẹn tó sì mẹ́wàá lẹ́yìn àṣùbà lẹ́yìn máa bọ wọn náà náà wọ́n nírú àkókò akúnní ìjẹ́ ńgbà kan pé òun lọ́wọ́ lọ tọ́wọ́ àwọn bẹ́ẹ̀ ashhadu allah ilaha illallah kẹ́mọ́ tó tọ́wọ́ bí a ní ìjẹ́ tó bá kàn wí lóòrèkóòrè ṣùgbọ́n nínú àkókò yẹn àbí ìjẹ́ omi ẹ̀gbẹ́ ìrùn ká ní nínú ètò àlàáfíà lọ́wọ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sí nígbà tá a bá kàn lọ́wọ́ àwọn tó níwọ̀nyí tí wọ́n ní pápá jù nígbà tá a bá kàn lọ́wọ́ yóò máa jẹ̀lé àwọn tó ń pè ní ẹ̀fọ́ ṣọ́ọ̀ ìní àfọkànsìn èyí tọ́já sí pé Allah tabaraka wa ta'ala rattaba al-falah lil-mu'minina bil-khushu' ọlọ́run gbé èrìǹjẹ kalẹ̀ fún mọ̀mìnì mọ̀mìnì ò kí ṣe gbọ́ mọ̀mìnì o mọ̀mìnì tó bá ní kòṣọ́ ìṣọ̀lá tẹ̀ dáàbò gbogbo mọ̀mìnì ò kí ṣe gbà tì mí lọ́wọ́ lórí tí mi lè fi. ẹbí kan ọ̀dọ̀ lè bá tán àti pé láti máa ṣe nǹkan àwọn sọ̀rọ̀ sísẹ́lẹ̀ lórí o àti kí ẹ máa bọ́ jáde kan ní ní títí tí wọn lọ́wọ́ àṣetáni máa padà gbà mọ́ ẹ̀ lọ́wọ́ èèyàn tó wípé kò sígbà tí ó tún láyé rẹ̀ lórí iṣẹ́ ọ̀họ́ lẹ́gbẹ̀ẹ́ yìí àṣà ìtọ́ yóò padà gbìyànjú débi pé ẹni yẹn yóò kàn rí bébí kẹrọra yóò yẹ díẹ̀ nígbà tí bá tún lọ́wọ́ yóò rí bébí àti wù kọ́ ọkọ̀ bíbá yìí torí bẹ́ẹ̀ ká kí èsì gbogbo àwọn àkàwọn yẹn ọlọ́nkọ́ gbàgbé sí wa náà abẹ́rẹ́ ìjọba ti ń sàdó àná ààbò àlàáfíà ọlọ́nkọ́